alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa allah alladhi ja'ala zakata al-mali rahmatan lil mahrumin ọba tó ṣe ìmáyọ zaka ní àánú fún gbogbo àwọn tí ò ní lọ́wọ́ wasalaatu wasalaamu ala muhammad al-amin ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kọba nabi wa muhammad ẹni tí ó ní àmánà jùlọ wa alihi wa sahabatihi àánú Ọlọ́run kọba àwọn sahaba àtàwọn aráalé rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtì afẹ́ gbéyàwó nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni òun náà ni fíkẹ́ o zakat ilmal àgbọ́yé bá a ṣe yọ zaka owó wa fún gbogbo àwọn tọ́lọ́run ní ká yọ fún ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn islam wa min rahmatillahi ta'ala nawwa al ibadat nínú àánú ọlọ́run lérí wa òun ni pé ó ṣe àwọn ìjọsìn ní ìran ìran oríṣiríṣi tá a máa fi jọ́sìn fún mini ha ita ozaka nínú ẹ̀ náà ni ká mú zaka nínú owó wa ká wá fún ẹni tí ó bá wa ṣiṣẹ́ ẹ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́run ọba ògùn lówó ká wá fún nínú owó táwa nìkan dáṣẹ́ ẹ̀ sí ká wá fi súnmọ́ lọ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa makana to zakati fil islam ẹ rí ipò tí saka wà nínú ẹ̀sìn wa ipò ńlá ni ká yọ zaka yìí rúkìnnà mẹ́ni àríkà ó wà nínú erigun gbòógì nínú àwọn erigun tó gbé islam dùn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni bóni yàrá islam ala khams anabi ni ama islam lérí òpó márùn wa ni minha ita azaka anabi wa dárúkọ nínú àwọn òpó márùn yìí ká yọ zakati ká yọ owó jáde nínú owó wa àwa tí sakaba wọ owó wa wa min makanatiha nínú èyí tó jẹ́ ama pàtàkì zaka nínú ẹ̀sìn wa òun náà ni pé ọlọ́run bá Allah ó ń fi zaka àti irun ń fi ń ṣẹ́gbẹ́ ara wọn láàyè tí ò dín ní eighty two nínú alukur'an tọ́lọ́run ti ń sọ fún wa yìí pé a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní waqimu sala ẹ máa kírun wa atu zaka ẹ máa yọ zaka ẹ máa kírun ẹ máa yọ zaka ẹ máa kírun ẹ máa yọ zaka méjèèjì ní dọ́nlọ́ọ́ papọ̀ ọlọ́run ọba ó fi méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ní àyè tí yóò dín etí túnú Quran tá a fi mọ pàtàkì pé zaka dandan ni fún gbogbo ẹni bá lò lọ́wọ́ bí irun ṣe jẹ́ dandan bẹ́ẹ̀ ni zaka náà jẹ́ dandan aya tí mo kà yín ari ní suratul Baqara Quran two aya forty three baba olówó lọ́lẹ̀ ka òun náà sàkàwé translated Quran wà lọ́lẹ̀ ka ibi ọlọ́run ti sọ fún ọ pé dandan ni kò kírun dandan ni kò yọ zaka náà wọ̀ wọ́n yẹ wajibatun ala al-qadir bi amri ilahi wọ́n ní àṣẹ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá rẹ Allah tó ń fèrè kalẹ̀ fún bàbá olówó ìyá olówó ọlọ́wọ́n bá Allah pa ọ́ láṣẹ ní nínú alukur'an ó ní kó yọ zaka ọlọ́run tó wá sọ fún anabi pèrè anabi àwọn tí ó bá mú wá lọ́ọ́ lè yọ ọ́ nu owó wọn tó láṣẹ lọ́ọ́ gbà lọ́wọ́ wọn tó láṣẹ nítorí pé zaka yìí erigun ẹ̀sìn ni ẹ̀sìn rẹ̀ ó wò ẹ̀sìn rẹ̀ ó bàjẹ́ tí ó yọ gbà ń tó láṣẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ ní ọlọ́wọ́n bá ní khudmin amuwalihim sadaqa ayi zaka ìwọ muhammad gbà nínú owó wọn zaka owó wọn suratu tauba quran nine aya one oh three ibẹ̀ ni ọlọ́wọ́n bá ti ń sọ fún wọn ìpèrè ànábì dandan ni kó gbà zaka lọ́wọ́ wọn torí pẹ̀lú zaka la yẹ fi lójútu bẹ́ẹ̀ bá ti yọ zaka máa ayé ọmọ abàjẹ́ òsì ọmọ àtàwọn èèyàn àwọn èèyàn ọmọ ṣiṣe ìmánì ọmọ abàjẹ́ ìrún ọmọ abàjẹ́ gbogbo iṣẹ́ rí wọn ọmọ abàjẹ́ tí wọn bá ti rí oúnjẹ jẹ tẹ́bi bá ti ń pa àwọn èèyàn nítorí pé ọlọ́run ọba Allah ló ṣe ọ́ bó ṣe ṣe ọ́ ọlọ́run ọba Allah ló sì ṣe àwọn náà bó ṣe ṣe wọ́n ìwọ onípò kan wájú ọlọ́run ọba tọ́lọ́run fi yàwọ́ lọ́tọ̀ tó bá jẹ́ pé ojú eré wọn fi ń to ni kò lè tí ì kàn ọ́ tó bá jẹ́ pé ká máa ṣe wọn bá fi ń to owó ni kò lè tí kàn ọ́ nígbà tọ́lọ́run bá ti wá gbé ọ sípò wọn náà wá mú ìwọ tiwọn kó fún zakat wọn ń pè ní wọ̀nà wọ́n zakat kí la ń zakana hakun wajibun fi malin makhsus ìwọ kan ni tọ́lọ́run bá ní ẹ gbọ́dọ̀ má òróǹro ni tẹ́ yọ ọ́ kú nínú màálù ẹ gbọ́dọ̀ má yọ ọ́ tẹ́ ẹ bá yọ nǹkan bàjẹ́ dandan ni kẹ́ ẹ yọ kìí ṣe gbogbo owó ó ní owó tí sàkáwọ̀ lè tọ́ ifáàtì màkṣó sọ kìí wá ṣe gbogbo yẹn là á ń fún ó láwọn nǹkan tọ́lọ́run ti sọ yí àwọn tá a fún ni fi wákìtì màkṣó kìí wá ṣe gbogbo ògbà náà ni sàká máa ń wọ owó yẹn ó ní àsìkò tí sàká máa ń wọ ṣòro tu ojú obì zaka ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa inú àwọn májẹ̀mú tí zaka fi máa ń di dandan lérí olówó kọyọ alákọ̀ọ́kọ́ an yakuna li muzakki muslima ẹni tí ó yọ zaka kó jẹ́ mùsùlùmí wọ́n bá ń ṣègbè awọ tó ń ṣègbè múlẹ̀ tó ń ṣoògùn tó gba nǹkan mi gbọ́ ọmọ yọ zaka o zaka kọ́kan o ìgbàgbọ́ là kọ́kọ́ kó tó kan zaka ọ̀gbà aláàgbọ́ ọ̀gbà lọ́lọ́n ọlọ́run fẹ́ yọ zaka nítorí ẹ̀ ọkọ̀ jẹ́ mùsùlùmí ná lọ́lọ́run ó tó gba zaka rẹ̀ ẹ̀ lè túbà o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó lẹ̀ karaba burú tọ́pọ̀ ẹ lè jáde kó nu ẹgbẹ́ burúkú yẹn o ẹ lè jáde kó nu gbogbo àwọn nǹkan tí yóò gbé yín kó Islam ẹlẹ́ẹ̀kejì àyìnyẹ̀kú nàlẹ́ máàlù máàlì kanla ọ̀ràn àyàn ni kó jẹ́ pé owó tọ́yọ̀ zakambe kó jẹ́ owó títì ẹ kó má jẹ́ owó lówó ẹlẹ́ẹ̀kẹta àyìnyẹ̀ bùlùgà alimáàlù ní sọ́ọ̀bà zaka òun náà ni kí owó yàn kó ṣe déédéé owó tí zakawọ̀ owó tí zakawọ̀ wọ̀ yìí òun náà ni wọ́n ń pè ní ishiruna mithqalan mina dhahab ìwọ̀n ogún nínú gold lásìkò anabi wa muhammad sallallahu alaihi wa sallam nítorí pé gold ni wọ́n ná nígbà yẹn ẹni bá ti ní ìwọ̀n ogún yìí yóò yọ zaka léyìí tí ń ṣe déédéé eighty five grams of gold eighty five grams of gold lásìkò táwa yìí ẹni bá ní eighty five grams of gold nílé yóò yọ zakati ń bẹ dandan ni kó yọ zakati nínú gold tó wà nílé yẹn àbí bẹ́ẹ̀ sì kọ́ onítọ̀hún ó ní owó tówó yẹn wá ṣe déédéé iye tí wọ́n ń ta eighty five grams of gold onítọ̀hún yọ̀yọ̀ zaka nínú owó náà nígbà tá a wádìí ipe èló ni wọ́n ń ta eighty five grams of gold lásìkò tá a wá yìí tí ń ṣe déédéé ìṣúná mithqalan lásìkò ànábì níwádìí táwa ṣe wọ́n ní one million eighty thousand naira one million eighty thousand naira ẹ̀yọ́n máa yá mi nínú ẹ̀sìn Islam ẹni bá ní one million eighty thousand naira yóò yọ zakati fọlọ́n yóò kàn dá sí ogójì ni yóò dá sí forty ìdá kan péré ń bẹ òun náà ní zakati two point five kí wàá ní ìdá kan yẹn tọ́lọ́wọ́n bá ń béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó ti ní one million eighty thousand naira òun náà ní twenty seven thousand naira péré ọmọ ìyá mi bọ́ńkọ́lé fáwọn èèyàn tó ẹbí tó òbí tọ́ran yàn lọ́mọ́kà tọ́kọ́ lè kí o tọ́kọ́ mọ́sálásí tọ́ọ̀bá yọ zaka ọ̀wọ̀ náà kó tó wọlé jẹ́nà nítorí pé dandan ni zakat ọdọọdún lọ́ọ́ máa mọye tó ní ọdọọdún lọ́ọ́ máa wòye tó ní pé sówó yìí só ṣe déédéé owó tí zaka wọ̀ ọyọ zaka náà fọlọ́n iṣẹ́ rẹ̀ tó bá tó wá wọ̀ lẹ́yìn náà ò lè wá sínú owó rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin an yahula alayhi alhaul òun náà ní kí ọdún kan yípo bá owó yìí lọ́wọ́ rẹ̀ owó yìí ti pé sọ́wọ́ rẹ̀ ní muharram ó muharram ọdún tí ó tẹ̀lé owó yìí sì wà lọ́wọ́ rẹ̀ ó zakati fọlọ́ nítorí ń béèrè lọ́wọ́ rẹ̀ nǹkan kékeré ni àmọ́ tó bá wá yọ tọdún kan ò tí ì yípo bá a lọ́wọ́ rẹ̀ eléyìí ń da o ó sì jí fáwọn tálíkà gbà lọ́wọ́ rẹ̀ kì í ni jẹ́ pé ó dìgbà tí ọdún kan bá pé di lérí rẹ̀ pátápátá ó dìgbà tí ọdún kan bá pé bá bá wá yọ tá a bá ti tàn kan náà tán a yọ zakati fọlọ́wọn ọba ń bẹ̀ nítorí pé dúkìá ni owó ni property ni tá a bá ti ta tán a sì wá yọ zaka fọlọ́wọn ọba ń bẹ̀ tó bá ti ṣe déédéé owó ti zakawọ ìkọ́ọ̀bù máa ní zaka ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìyàtọ̀ lọ́wọ́ bá ti fi kalẹ̀ fún gbogbo ẹni tí ó bá yọ zaka ìyá atayé ń bẹ alibarika ọmọ kúrò nínú owó ẹ̀ àdánwò ọmọ bá ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú yóò máa wá pé wọ́n ta òun lọ́fà ni yóò máa ní ayé ní ń ṣe òun bẹ́ẹ̀ sì ni kankan ò ṣe é àyọ̀sà ká ní dànkan rúnú ayé ẹ̀ tọ́ba wá dọ̀run ọlọ́run bá ti wá promise rẹ̀ ní ìyà tó nípa ibi ọlọ́run ti sọ ni o ọlọ́run sọ ní Qur'an ọlọ́run bá ní walladhina yaknizuna dhahaba walfidda gbogbo àwọn tí wọ́n kówó pamọ́ gold ni fàdákà ni ọlọ́run bá ní wala yunfikuna ha fi sabilillah tí wọ́n yọ zaka ń bẹ̀ fún àwọn tọ́lọ̀ ni wọ́n yọ fún fabashirihum ọlọ́run bá ní ẹ bá ń fún wọn ní ròdùnú ọlọ́run fi wọ́n sí ẹ̀yẹ ni ó bí adáàbìn alim ìyà tí mo wọnú egun tí mo wọnú ẹran yawma yuhma alayha fi nari jahannam ọlọ́run bá ní a padà jù wọ́n sínú náà jahannam a jù wọ́n síbẹ̀ ọlọ́run bá ní fataqwa biha jibahum a wàá sọ owó ìdínà a máa fi jó wọn wájú. wa junubuhum a máa fi jó wọn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì wa dhuhuruhum a máa fi jó wọn lẹ́yìn hadha ma kanastum li anfusikum ọlọ́run bá ní owó tẹ tọ́jú gbà tẹ wà láyé ni táwọn afa pariwo pé ẹyọ zaka ẹyọ zaka tẹ ẹ yọ fadhuku ma kuntum taknizun ẹ máa jìyà yìí ń sọ ẹ máa jẹ ẹ máa jẹyà ẹ máa tọ́wò àwọn nǹkan tẹ tọ́jú nínú owó tẹ ẹyọ zaka rẹ kọlọmọṣọlẹ ní ìyàwó twenty seven thousand lọ́wọ́ àtòrí ẹ̀ wọ̀ ná bàbá olówó mílíọ̀nìyà àyà tí mo kà yí lọ lè wò ó suratu tauba quran nine àyà thirty four àti thirty five ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ahlu zakat àwọn wo ni wọ́n ní ká fún zakana àwọn mẹ́jọ lọ́lọ́run dárúkọ nínú alukur'an ọlọ́run bá ní innama sadaqatu lil fuqara ọlọ́run bá ní zakati mo ní ẹ yọ àwọn atálíkà lónìí o àwọn tọ́lọ́run bá ń pè fún fuqara àwọn náà làwọn tó pé wọn ò ní kankan àwọn tálíkà tí ò ní kankan abẹ́rẹ́ tó jẹ́ pé kò ní ìdajì ntólè tó ná lọ́dún kò ní ìdajì ntólè tó ná lọ́dún àwọn tá à pè ní fọkàrà ni. wálé masakin ọlọ́wọ́n bá ní ẹ fún àwọn masakin náà àwọn eléyìí náà olùsùlà wọn náà àmọ́ àwọn tiwọn tálíkà tiwọn àwọn ní ìdajì tí wọ́n lè ná lọ́dún ọlọ́wọ́n bá ní ẹ fún amilina alayha gbogbo àwọn táwọn rán jáde pé ẹ lè gba zakawa ojú wọn ti rí ojú wọn ti wọ àwọn náà ò ní tá a bá san oṣù fún mọ́sálásí o àwọn tá a wí náà bí zakaba ti ń dé ọlọ́run ní ẹ̀pin fáwọn náà wal mu'allafati qulubuhum gbogbo àwọn kèfèrí tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn àgbààgbà kèfèrí tá a fẹ́ fi rọ ẹ̀mí wọn sínú ẹ̀sìn àbá fẹ́ fún wọn torí kálí fi kápá burú ọwọ́ wọn ọlọ́run àbáwọn tó jẹ́ pé wọ́n wà ní gbẹ̀kùn àwọn tó wà nínú gbẹ̀kùn ọlọ́wọ́n bá ní ẹ fowó ẹ fi mú wọn kó odó gbẹ̀kùn wal gharimin gbogbo àwọn tí wọ́n jẹ gbèsè wa fi sabilillah gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lójú ọ̀nà ọlọ́run àwọn tó ń jagun sójú ọ̀nà ọlọ́run àwọn àfa àtàn sin lọ́hùn tán ń pèpè sójú ọ̀nà ọlọ́run àwọn ìmáàmù mọ́ṣáláṣí àwọn ọmọlé kí ó tí wọ́n ń kéwù sẹ̀rí àtọ́ ọlọ́run àti súnà àti gbogbo irinṣẹ́ tá a lò fún pèpè tá a fi pèpè sójú ọ̀nà ọlọ́run ọba wa ọlọ́run ọba ní ẹ̀fọ́ àwọn náà nọ zaka wabune sabili gbogbo àwọn tí wọ́n ń lọ tí ò sówó lọ́wọ́ wọn mọ́ tọ́jẹ́ pé wọ́n ti di ọmọ orí rìn ẹ̀fọn nínú zaka kí wọ́n fi débi tí wọ́n ń lọ. fariyidatan minallah ọlọ́run bá níbi mo ṣe pin ní èmi mo pin bẹ́ẹ̀ àwọn mẹ́jọ tí mo pin fún ni. fariyidatan minallah dandan ni látọ̀dọ̀ ọlọ́run kẹ́ zaka ti fáwọn mẹ́jọ yìí. wallahu alimun hakim ọlọ́run ọba Allah ọba Allah alim ọmọ yìí ọmọ owó tó ní ó sì mọ bí o kó sí ọlọ́run sì mọ iye akeem ọlọ́run tó ní yọ zaka ó ti mọ̀ pé kọ́ yọ zaka yìí ibẹ̀ ni oríire rẹ wà suratu tauba Quran nine aya sixty ibẹ̀ lọ́lọ́run bá ti pín zaka ó lè pín fún rẹ ó sì lè kó fún mọ́mú mọ́sálásí láti bọ́ pín fawaidu zaka àǹfààní zakat alákọ̀ọ́kọ́ wilayatullah zaka ó sun ọmọ lọ́hùn ó di wàlẹ́ ọlọ́run tó bá yọ nínú owó rẹ ẹnikẹ́ni ò àfikọ́jọ́ rẹ ọlọ́run ẹni tí ó fẹ́ kébi ọ̀pọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ní ọ̀jẹ̀ lẹ́yìn náà barakatul mali wa kathratu ọlọ́run ọba aláwọ̀ fi àlùbáríkà tó pọ̀ sínú owó rẹ̀ iṣẹ́ díẹ̀ ni ó máa owó ńlá ni ó máa nítorí zaka ni máa ń jẹ́ kó wọ́ pọ̀ sí i lẹ́yìn náà hisanatun minal balaya wal amrad wal masa'ib ẹni tí zaka zaka yẹn ọlọ́run ó fi ṣe ọgbà fún tí ó máa dí àwọn àdánwò ńlá tí máa jálu ni àwọn àárẹ̀ zaka yóò fi dáàbò bò owó ìmọ̀ ń jóyàn lọ́wọ́ láti náà ni olówó tó bá rọ́jú tó yọ zaka ọlọ́wọ́n bá ní àlìjánná lòun fi sẹ̀sán fún ẹja ṣàánú àwọn èèyàn ẹ̀dá kan ẹja yọ zaka ọwọ́ wa ẹni tí ọ̀rọ̀ zaka tìyí tí ọba wa yé kó pe nọ́mbà tí wọ́n ń pè lérí ètò yìí á ṣàlàyé fún pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.